What are you feeling so much pressure? I'm emotionally stressed. What are you feeling so much pain at my head for, goodness sake? You Inú mi dùn pé wà láyé wà láyé rere, ó wà lálàáfíà ọ̀ ti balẹ̀ báyìí padà síbi tó ti mọ̀ pẹ̀lú hang out. What are you doing here? I came to hi. Are you mad? To say hi to me? Ẹ ṣí ẹ̀rẹ̀ ni. Wọ́n lẹ fifteen pro are you mad? Ah, ẹ̀yin náà lè máa jẹ gbèsè ẹ̀ máa. Ayé, ó kò má lẹ I should put my mind at rest. à ń sọ̀rọ̀ ọmọ ẹyẹ kan péré tí mo ní mi ò tiẹ̀ fẹ́ what ti máa mọ bí tí wọ́n ti dà wá bàbá tó kàn bá ẹ jù ọ́. ọ pẹpẹ. pẹpẹ. ìnà pẹpẹ ò pẹpẹ ni mo pè ilé ìlú ìdìbò four thousand. false four thousand. kí ni ni pẹ́pẹ́ elele four how many zeros one two three four five six seven eight ah four billion. pẹ́pẹ́ sí four billion. are you mad? like are you mad? oh dear you ṣọ́ọ́ sí mi ó ń gbọ́ mi bọ̀ lọ́dọ̀ mi kò sí manners kò kò sí respect kò sí regard wọ́n lọ wẹ́lẹ̀ ó pínlẹ̀ wẹ́lẹ̀ ní bàbá náà bàbá ẹ̀ kẹ́kọ̀ọ́ hello hey kẹ́kọ̀ọ́ ọ̀nà sí olóòrùn. bẹ́ẹ̀ ṣé ń wò mí ọ̀rẹ́ àtìlílẹ̀ wo ìṣọ̀gbọ́n sílẹ̀ wò bàbá yẹn nǹkan ìtọ́lá ṣẹ́ẹ̀tì yìí yóò ṣèpá gbogbo orin ìwà gbòòrò ni tó ṣe sọ nǹkan tó gbẹrù bà mí fún mi tí mo try láti process ẹ lọ wáyé màá gbẹ. ẹ ẹ ìrora kan sọ ẹjọ kò sí ìpè ẹjọ tó ẹ pé àwọn sọ ní sùn olójú méjì wọn kò sí pàtó ah. ẹgbẹ́ rẹ̀ ń bẹ sáré sáńtọ̀ lọ́wọ́. ọ̀dà nítorí ọ̀rọ̀ lẹ̀ ṣe dé sípù. Ah. ẹ wá sẹ́pọ̀ ọmọ ọ̀dà ṣùgbọ́n wọ́n ní ká yìí náà wọ́n ní ká gbé bùn. ẹ lọ́kọ̀ọ̀kan yìí. sídìí sídìí ẹ ẹ̀jẹ̀ bá wọn mú un lọ. wọ́n ń gbé kọ̀lẹ̀ lọ́wọ́ mọ̀mọ́. wọ́n bá fẹ́ fún àwọn ọlọ́fà. ẹjọ́ gbádùn. àbáyé ń sí ọyìn. ọbẹ̀ pàṣẹ ọyẹ. sọ́yìn máa ń mú orí àwọn jàǹkáwọ̀ tó kó. báyọ̀ àwọn àtàlẹ́ fún òun wọn fi pálọ̀ àwọn olè sọ àwọn àìkí lè yún. àgbà ni yín. àgbà wèrè wo ni wọ́n gbà lè dalẹ́. àgbà yóò ní dalẹ́. àgbà yóò ní dalẹ́. ẹ̀yin náà rẹ̀ ní a ṣe find a sick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 Coming soon on Okiki Premium TV.